ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tó sì jẹ́ pé lásìkò ramadan tá a wà yìí kì í ṣe ọjọ́ mẹ́jọ mẹ́jọ ẹlẹ́gbẹ́ ojoojúmọ́ òun náà ni ó ń wáyé a ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ láàárọ̀ tòní pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello olóko ti tèmi mo kí í kàbọ̀ sí orí ètò náà ní ẹ̀ẹ̀kan sí i ṣé àwọn ìbéèrè kan ó ti wà ńlẹ̀ lára wọn ni wípé ẹnìkan béèrè béèrè ó ní láti Èkó lọ́yìn náà ti fi àtẹ̀jíṣẹ́ òun sọ ó ní ẹni tí òun àti ọkọ rẹ̀ ń kírun ṣé ó lè ṣe àtúnṣe ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ bá ṣe àṣìṣe ìtumọ̀ rẹ̀ ni pé ọkọ ń gbélé náà so aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní pé ṣé èèyàn lè ṣe àsìkáàrù tí ara bá sàn lórí irun àti pé tí ara bá sàn lórí irun náà tí ara bá sàn lórí irun àti pé kí ni ìdí tí ara fi ń dún tí fi ń sàn gan ní pàtó ìbéèrè míì tún ni pé ṣé àwọn onífìlà kan bẹ ní pàtó tó pé a lè máa ṣe táàmù kí wọ́n sókè ń bẹ́ẹ̀ àbí ṣé àwọn nǹkan náà sì tún bẹ ní pàtó tó jẹ́ pé a lè máa ṣe táwọn kéwú sókè ń bẹ táwọn kéwú sílẹ̀ ń bẹ táwọn ké sókè táwọn ké jẹ́jẹ́ àti pé àwọn òwúlà lè máa ké òkè àwọn òwúlà máa ké jẹ́jẹ́ so lára àwọn ìbéèrè tí ń bẹ ńlẹ̀ òun náà ni eléyìí bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wa ba'd assalamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní àti ọkọ rẹ̀ tí wọ́n bá ń ṣe sọ́lá kí ẹ bá ti ṣe máa kí ọ̀pọ̀lọpọ̀ wa ilé náà ló kú táǹtì ń ṣe sọ́lá tó wa ní ìsìn ọkọ ń ṣe ìmáàmù fún ìyàwó rẹ̀ ọkọ wa ṣàṣìṣe nínú kéwùtẹ́ńkà àbótẹ́ ṣàṣìṣe nínú òǹkà araka tí ìyàwó yóò tún ṣe ni pẹ̀lú gbólóhùn ẹnu àbí pẹ̀lú kó fi inú àtẹ́lẹwọ́ kó fi lu òdi ọwọ́ kejì èwo ni wọ́n máa ṣe ń bẹ̀. àwọn kan ní pé anábà sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa wípé man nadahu shay'un fi salatihi falyusabbih wa innama at-tasfihu lin-nisa ẹnikẹ́ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nínú sọ̀láàtì rẹ̀ kó sọ pé subhanallah obìnrin tí wọ́n ní kí wọ́n máa fi iná àtẹ́lẹwọ́ kí wọ́n máa fi kí wọ́n máa fi lu òdì ọwọ́ òfin yìí kò yí padà kò bá jẹ́ pé obìnrin àtọkọ rẹ̀ nìkan ni wọ́n ń ṣe sọ́lá tí èsì pàjọ́jì kan ó wà láàrin wọn tí ọkọ bá fi lè ṣàṣìṣe nínú kí ó ti ń kà ó ti tó pípé kí obìnrin kó fi iná àtẹ́lẹwọ́ rẹ̀ kó fi lu òdì ọwọ́ rẹ̀ kò bùkátà láti sọ pé subhanallah bí ọpin kódà kò bùkátà láti rán ọkọ létí ẹni tó gbàgbé nínú àyà alukur'ani ti ń ké tó bá pọ̀n bá rántí rẹ̀ hmm. ọwọ́ pé ọkàn finú àtẹ́lẹwọ́ rẹ̀ lu òdi ọwọ́ rẹ̀ ni òfin yẹn ò yí padà ìnáni tasfihu lin-nisa àwọn obìnrin tí wọ́n oná ní pé kí wọ́n fi inú ọwọ́ inú àtẹ́lẹwọ́ kí wọ́n fi lu òdi àtẹ́lẹwọ́ tí wọ́n ò jù báyìí lọ. tẹ́lẹ̀ hmm. ní tànàbí sallallahu alaihi tó fi kọ àwọn obìnrin ǹjẹ́ tó bá yé báyẹn tóbìnrin bá wá jẹ́ pé ọba lọ sọ̀rọ̀ ọkà kí ó ti ọkọ rẹ tó gbàgbé yẹn ọkà fún àbí ọkọ ṣàṣìṣe òun á sọ pé subhanallah fún bẹ́ẹ̀ tó ṣe ó ti ṣẹ̀ ó ṣẹ̀ sófin ọlọ́run ló tọrọ àforíjì yàtọ̀ sí ìgbà tí àwọn olùmọ̀ nípa ipe tí máa ń ka kéw yóò rẹ̀hùn rẹ̀ sílẹ̀ níbi tí ọkùnrin ti máa gbọ́n sókè hmm. níṣẹ́ ni wọ́n sọ pé obìnrin náà ṣe bẹ́ẹ̀ nígbà tó bá wà ní ipò tí ẹni tí kìí ṣe ẹni tó lè gbóhùn rẹ̀ nígbà tí máa ń dín òun ka alukur'ani tó lè gbọ́ àmọ́ dára kò nìkan ló bá wà nù létí ń ṣe sọ láti rẹ̀ àbọ́kọ rẹ̀ àbáwọn ọmọ ó lè gbóhùn sókè nígbà yìí yàtọ̀ sí tí lè máa mú bá ṣàṣìṣe kò bá àjọkọ rẹ̀ lè máa mú òun àti ẹnìkan sí ni. kọba sì ara ará àta òun àtàwọn jàmá náà ni ọwọ́ tí ẹni kò fi lòdì ọwọ tó rọfin padà. naam lábẹ́rẹ̀ sẹ́yìn ẹ sọ pé tọ́ba wa jẹ́ pé bá lọ sọ̀rọ̀ yóò tọrọ àforíjì ṣé nínú òun náà ní tọrọ àforíjì. parí àti ní ọmọ tọrọ àforíjì ẹsẹ̀ tó sẹ́yìn. naam wọ́n ṣé gbólóhùn ìrántí tánàbí sallallahu alaihi wasallam ká máa wí nígbà tí ara bá san sáà lè wí nínú sọ̀láàtì wa kí ni gbólóhùn náà subhana alladhi yusabbihu ar-ra'du bihamdihi wal-mala'ikatu min khifatihi ògo fún ọlọ́run tó ṣe pé ara ó ń ṣe àfọ̀mọ́ fún pẹ̀lú fífi ẹ̀yìn fún hmm. táwọn màláíkà náà tó ń ṣe àfọ̀mọ́ fún pẹ̀lú mímà bẹ̀rù rẹ̀ lọ́rọ̀ eléyìí ní gbólóhùn tá a máa wí tára bá sàn kì í ṣe ní táwọn máa ń ṣe tí wọ́n kàn fọwọ́ di tí wọ́n máa pariwo pé tọ́ kìnnì kan Ṣàngó má pa mí má pa kìnnì kan ẹ̀ǹkẹ́ gbogbo àwọn kan ẹ̀wọ̀n gbà táwọn bá ti gbẹ́sìn yìí hmm. sọ nǹkan míì ni wọ́n máa ṣe so ara nínú nǹkan tẹ́sán Islam tó fi yé wa ohun màláìka ni hmm. oníbèrè béèrè pé ìdí tára fi máa ń san hmm. màláìka ni ara tí ara bá wá jọ màláìka báwo ni màláìka wá rí sọ̀ntorí ẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ ogun ọlọ́run ọlọ́run ọba nìkan lọ́mọ bí wọ́n ti ṣe pọ̀ tó ọlọ́run ló sì máa rú àwọn oríṣi ọmọ ogun tó ń ní ọlọ́run ni wa ma ya'lamu junuda rabbika illa hu wa ma hiya illa dhikra lil bashar kò sẹ́ni tó máa báwo àti pé mélòó làwọn ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ nìkan náà ló mà kọ́ ẹ̀dá wínú tí fi ń pè wá sí àkíyèsí bóyá jẹ gbọ́ ìkìlọ̀ bóyá jẹ padà sí ipò ẹni tí wọ́n máa lò lákàá rẹ̀ tí wọ́n máa ṣètò ọlọ́run tí ó jìnnà sí títà kò tẹ̀. Hmm. wọ́n á ní àwọn náfìlà eléyìí tá a máa ń ṣe ìwò láti máa ń ka kí ó sókè ìwò la máa ń ka kí ó jẹ́jẹ́ òfin kan wà tó fẹ̀ tó gbòòrò tó sọ wípé gbogbo àwọn náfìlà téèyàn bá ń ṣe lọ́sàn á máa ka kí ó jẹ́jẹ́ fún ni yàtọ̀ sí ìta bá ń ṣe lóru eléyìí á máa ka kí ó sókè fún ni ṣùgbọ́n tí abáwá ka kí jẹ́jẹ́ lóru abáwá ka sókè náà lọ́sàn-án nínú náfìlà àṣẹlọ eléyìí ọ̀bùn kàtà kọ̀bìlì àbíbàdì. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí ẹ fi máa pè wọlé fi dá sí ètò ní láti máa fi béèrè ìbéèrè kan àbí kejì bákan náà fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn rírí láwọn ilẹ̀ òkèèrè yíká ilẹ̀ àgbáńlá ayé nọ́mbà tí ẹ̀yin ọmọ fi pè wọlé náà ni plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí olùjábí náà nù insha Allah bí Ah, bí àwọn ìpè ṣe ń wọlé bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń rọra wọn ọ̀dà ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ ọ̀dà O ti padà já káyìnkáyìn zero nine zero ẹ̀lọ́. O wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. mi ta àrùn sọ̀rọ̀ látọ̀dọ̀ ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o ẹ̀rọ mo fẹ́ bí ìtàn tí àwọn kan bá fẹ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ pé wà láàyè àwọn mímọ́ sọ pé wà lọ́ọ̀yì hmm. ẹjọ́ àkùnjà ìwé ọgbẹ́lẹ́ ẹ̀kọ́ ní kọ̀rẹ́tù náà ṣe. sọ̀rọ̀ padà ẹ ṣí alhamdulilayi wọn ní táwọn kan bá fẹ́ búra wọn sọ pé wà láàyè àwọn kan sì máa sọ pé wà lọ́ọ̀yì èwo ló ṣe déédéé ẹni tó sọ pé wà lọ́ọ̀ ẹni tó sọ pé wà láàyè bí tarqiq kò ṣe déédéé. nítorí pé alif alam níbẹ̀ yẹn kò sẹ́ni tó ní ká ṣe tarqiq rẹ̀ tó bá ké kẹsìrọ̀ síwájú rẹ̀ àbí sukun síwájú rẹ̀ tí kẹsìrọ̀ wá síwájú sukun òun náà lè sọ pé wàláhi bí ká sọ pé bíláhi bíláhi àmọ́ kò sí kò sí kẹsìrọ̀ tó síwájú ẹ̀ sukun síwájú rẹ̀ kí kẹsìrọ̀ wá síwájú sukun hmm. so tó bá pé nǹkan kan síwájú ẹ̀ àbí wáwò yìí náà ló síwájú rẹ̀ tó ní wá so a sọ pé wàlúwàhì hmm. wàlúwàhì hmm. láti pété bá sọ pé bisimilá ẹ sọ pé bisimiláhi bisimiláhi naam tẹ́lẹ̀ iná bùkátà ká máa lọ lè kíw torí pé mùsùlùmí ó kọ lásán kọ́ náà fi ń ṣe islam láti pé gbogbo irú àwọn kan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ tí ò bá máa rú àwọn kan kéékèèké bóòlù sì fẹ́ máa kúránì kì hmm. tílẹ̀ bá sì dá ara náà sọ pé a sì lè máa mú sọ á kà máa kó sọ láti àwọn yẹn dà sínú kòtò lásán. سمع النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بأم الكتاب وسي صلاة فانتو سي صلاة توكي فاتحة ẹni tó sì kàtọ́ kà báṣubàṣu bí aláìka náà kọ́lọ́ má dà wà lẹ́sìn sínú gbò. ẹ̀mí. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah orúkọ yìí. ibi alákìsà lọ jẹ́nẹ́rà ni. kí ni ìbéèrè yìí. ok mo fẹ́ bèrè pé ilé ìsìn táwọn ti wútírì Hmm. níbi sábàbí tí àwọn obìnrin tó wà lẹ́yìn wa wọ́n rọra sọ á ní sókè lọ́wọ́ ọmọ ọkọ síbẹ̀. ọ̀dà wọ́n ní àwọn obìnrin tó tó lẹ́yìn àwọn ṣé wọ́n ṣe ṣé wọ́n ṣe àmì tí wọ́n sókè nàbí wọ́n ṣe. wọ́n bá wà láàrin ìjọba tí ọfẹ ṣe ọfẹ gbọ́n sókè níbi táwọn èèyàn ti ń gbọ́n sókè yóò gbọ́n sókè lóde wọn tẹ́ni tí ń bẹlẹgbẹrẹ ọ̀tún àbẹgbẹrẹ òsì ó fi gbọ́ tẹ́ni kẹta òsì ní gbọ́. Hmm. tó bá ti gbọ́n sókè bẹ́ẹ̀ ó ti gbọ́n sókè. mo kì í ṣe pé wàá ṣe àmì tí mọ́ṣáláṣí ó fi wá mì pẹ̀lú ohun tiẹ̀. ẹ̀rọ salaamaleykum. aleykum salaam wa rahmatulah. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. o kò yín. orúkọ mi ni kudrat abdulwahid láti ṣàjà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé dákú mo fẹ́ sálù àlá nìkan mo wá gbé àgbékalẹ̀. Hmm. àwọn kan máa sọ pé kí ọ̀rẹ́ fẹ́ àwùjọ ìlú láìmí náà ṣe pé ọ̀rẹ́ kó dédé pé ọ̀rẹ́ sálù aláyẹn pé kò sí mbẹ́ nígbà tí kìlú láì nìkan ni ìsọkúnlẹ̀ hmm. àgbọ̀dọ̀ ṣe dédé bá sálù aláyẹn hmm. ẹ pé kò tẹ̀lé bàjẹ́ fún un. bẹ́ẹ̀ ni kò sí a'udhu billahi minash shaitanir rajim ṣáájú ká tó sálù àlá basmala nìkan lọ́wọ́ à ń bẹ̀ á sọ pé bismillah tọ́lá ń sọ pé bismillah òtítọ́ ànídìí ká tó sọ pé bismillahir rahmanir rahim eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin gbàtí ìsìnkú ẹ fẹ́ kí alukur'an tó àwọn bàbá mi náà tó fẹ́ pèpè fún sọlá ti mọ́ṣáláṣí wọn ṣe àwòsàn bìlá ìmínà ṣe káàmì ràjẹ mi bísímìlá ramani náà wàá tó kí n gbogbo àdáda lẹ. sọ wa sì gbọ́dọ̀ jìnnà sí torí kọ́mọ́ bá jẹ́ ẹ kọ́mọ́ bá jókòó tí wọ́n máa fi sọ wa padà. ẹ lọ́mú. ọlọ́mọdé. aleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni adélatọ̀ rẹ̀ aláàrẹ̀. kí ni ìbéèrè mi o ẹlẹ́kùn béèrè mi pé táwọn táwọn bá ń tún tàrà rú. ẹlẹ́kùn béèrè mi gbé àlùkùrán lọ́wọ́ kọ́ máa ka àyà àná àlùkùrán tó fún tún tàrà rú. a ti gbọ́ yín sà. alhamdulilayi táwọn máa ń ṣe sọlá ti tọrọ wí yẹ. tá a sì fẹ́ ka kí ó tọ́ pọ̀ mbẹ́ báyìí èèyàn jẹ́ lè máa mú àbí èèyàn ti ń dá sọlá ti yẹn ṣe ṣùgbọ́n kéèyàn wá kí ó púpọ̀ sórí èèyàn sì fẹ́ ka kí ó tọ́ pọ̀ èèyàn fẹ́ pẹ́ lórí ìdúró kò sí tó burúkú yẹn gba alukur'an lọ lópin ìgbà tó bá ṣe pé ọ̀nà tẹ́ fi gbé lọ́wọ́ àti bá alukur'an ti ṣe tóbi ma kò ní jẹ́ ní tí ọmọ yọ yín lẹ́nu hmm. láti láti pọ̀ papọ̀ sórí sọ láti tẹ̀ ṣe kò sí ní jẹ́ alukur'an tí ọmọ yọ bọ́rọ̀ ṣubú lọ́wọ́ yín tẹ́ fi wá máa dùpẹ́ kọ́ mọ́ bọ̀ kọ́ mọ́ ṣubú hmm. àbí tí ojú ewé ìwé yẹn ọmọ adá para rẹ̀ dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lókun ìgbà tí òbá ti jẹ́ nǹkan tó jẹ́ pé ọmọ yọ yín lẹ́nu kò sí wàhálà ń bẹ̀ torí àdá lórí pé gbogbo ẹni tí máa ń sọ̀lá gbogbo ní tí ó bá yọ lẹ́nu tí ó mọ̀ọ́kàn rẹ̀ kó lórí sọ̀láàtì yẹn kò gbọ́dọ̀ gbé lọ́wọ́ kò gbọ́dọ̀ wà lára rẹ̀ kò gbọ́dọ̀ wà nítòsí ọ̀dọ̀ rẹ̀. Hmm. so wàyí o àwọn míì wà nínú àwọn jama tó ṣe kí wọ́n tò lẹ́yìn lè máàmù táwọn náà tún gbá alukurani lọ́wọ́ lásìkò tí lè máàmù bá ń kà àjàjà tí lè máàmù bá jẹ́ ní tọ́ alukurani tí ń kà látara ń tọ́ ha á rí i pé àwọn gbá alukurani o kí lè gbé lọ sí ẹfẹ́ sì náà fún un so kò bùkátà ìyẹn sáà ti máa tẹ́tí bọ́ ń ti ń kà so tó bá ṣàṣìṣe òun náà fúnra ara rẹ̀ tí ò bá ríra rẹ̀ tún ṣe kó bọ́ sórí àyà mi tó àwọn àjọ ẹ̀ òun ti ẹ̀ pakasọ kò lè ké súra mọ́ kó bọ́ sórí súra mi súra láńbẹ́ kọ́kọ́rọ́ òun náà tẹ̀ sọ̀rọ̀ mi lọ́kọ̀ọ́rọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six oh nine oh zero zero seven zero. Our zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight. hello. hello. ó kọ ní o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni fàdígbò láti ṣùgbọ́nẹ́kọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé sàlámà àgbẹ̀kùn bá fún mùsùlùmí kan lọ́wọ́ àfọ̀nì àti gbogbo ènìyàn. tọ́ àti wọ́n yìí o. alhamdulilayi. ẹ bẹ̀rẹ̀ fi ọlọ́run asalaamualeykum kíkì táwọn mùsùlùmí nù láàrin ara wọn kò sí fálọ́mì tí ì bá ṣe mùsùlùmí ẹni tó náà bá fẹ́ jàǹfààní irú rẹ̀ nǹkan ọ̀kan ní ọkàn sí yóò lò náà wọ́n gba islam tó bá ti gba islam wọ́n mọ̀ sálámà sí wọn náà yóò sì lè sálámà sẹ́lómi tó bá sálámà wọn dà sọ àmọ́ tí ì bá ti ṣe mùsùlùmí kíkì mi láyà máa kíra pé ẹ káàárọ̀ ẹ káàsán o ṣe é ta o ṣe ẹkú kalẹ̀ ń bẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ asalaamu alaykum ọ ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́. naam naam hello hello ìyá hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ìyá sẹ́rífù látọjà gbàngbó. kí ni ìbéèrè yín o. ìbéèrè tèmi ni wípé ṣé ẹni tí kò kí wọn fá mú hmm. ló láwẹ̀. <laughs> alhamdulilayi àtúgbọ̀yí. aṣáámú aṣáámú tá a máa wọ ẹja túnṣe. kò sí nǹkan kan tí ń jẹ́bẹ̀ẹ́ nu ṣẹ̀rẹ́ ẹ̀sìn islam ṣùgbọ́n atarawiyẹ atarawiyẹ ẹja kọ ká máa wí bẹ́ẹ̀. nítorí báyìí mi fẹ́ dà níyàn ní ìsìn sọ náà kan rẹ̀ kó ń dà níyàn aṣáámú. kí ni màlẹ́kà kí ni màlẹ́kà ọkọ̀ ti ń da aṣáámú kò sí ti ń jẹ́bẹ̀ẹ́ tarawiyẹ atarawiyẹ so ẹni tí ó lè ṣe sòyàmù Ramadan ṣùgbọ́n ó dunra rẹ̀ ńlá dànù nítorí pé ẹ̀san tí máa bẹ fún yàn téèyàn bá ń ṣe sọ̀látù tarawih téèyàn bá ṣe látàrí pọ̀ gbọ́lọ́ngbọ́ ọlọ́run nìkan ní sìn fẹ́ kọ́ sàn lẹ́sàn ọlọ́run á máa ti torí rẹ̀ téèyàn bá ṣe láti bẹ̀rẹ̀ Ramadan dópin ọlọ́run ọba yóò forí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀ síwájú yóò fi jiyàn. hello. hello. naam. hello ẹ̀lọ́ ẹ̀dá fẹ́ bẹ̀rẹ̀ kọ́ṣẹ̀ lórí ètò yìí. orúkọ yín àti tí ẹ fi ń pè. Um, orúkọ mi ni akíntúndé àfọlábí à ń pè láti uk. láti uk kí ni ìbéèrè yín. ẹ̀jọ̀ ti béèrè yín ṣe kọ̀ńdàǹsì wà wá wọ́n máa bá wa yọ jákà wà nílé àti hmm. tó máa ń gbà ní ìwà máa ń yọ níbi pé kò tura wọn lọ́wọ́ àpò ó sì pé. tọ́ àti tí wọ́n ń lò ètò yẹn náà ni pé ìgbà tí mùsùlùmí tí ó bá yọ zaka kò bá jẹ́ zaka ti owó kò bá sì jẹ́ zakatul fitr èyí tá a máa yọ níparí ramadan hmm. nítorí yẹ ni pé kíkálukú kọ́ yọ nílùú tí ń gbé. nínú hadithi mu'adh ibn jabal radiyallahu anhu bàtà nàbì sallallahu alayhi wa sallam tọrọ lọ sílẹ̀ yemen anabi ni tẹ́lá ti gbọ́ tí wọ́n gbà ìpọ́lọ́wọ́n bá nìkan làwọn gbọ́dọ̀ máa sìn àti bá nàbì sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run wọn wá fi yé wọn pọ́lọ́ wọn bá ti ṣe sọ láti wákàtí márùn lọ́ràn yẹn lé wọn lórí wọn tún ti gbọ́ wọn ti gbà wọn fi yé wọn ìpọ́nà wọn bá ṣe yíyọ zakati lọ́ràn yẹn lé wọn lórí a máa gbà lọ́tọ̀dọ̀ àwọn olówó nínú wọn hmm. a máa wá da padà sọ́dọ̀ àwọn aláìní nínú wọn hmm. nínú wọn nínú wọn táwọn fi ń sọ yìí àwọn olùmọ̀gbọ́ yẹn ń bẹ̀ pé ẹnikẹ́ni ó yọ zakati ìlú tó ti lówó tó fi yọ zakati àwọn aláìní ibẹ̀ náà láàfún torí ẹ̀ àbá wà London àbá wà lamẹ́ríkà àbá wà ní Saudi àbá wà níbikíbi ìlú tá ń gbé òun tọ́lọ́ ti bò wá láṣìírí òun ìlú tá ń gbé òun tá ti sọ sòyàmù Ramadan tá ti sọdún yìí hmm. ibẹ̀ náà lẹ́tì yọ zakatul fitri yẹn fáwọn ẹni tí kò ní. ṣùgbọ́n àwọn ìlú mi wà lódodo tó yẹ pé tẹ́ ń máa ń gbé zakatul fitri yẹn ká ẹni rẹ̀ nígbà lọ́dọ̀ yìí hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ olówó ni wọ́n hmm. ẹni tí ó sì lówó ó kóra ró wọ́n kọ̀ láti gbaru rẹ̀ lọ́wọ́ èèyàn hmm. èèyàn lè máa gbé ká ó ti ṣe wá rí èèyàn lè máa gbé ká pẹ́pẹ́pẹ́ nìkan nígbà lọ́wọ́ yín hmm. subhanallah tó bá jẹ́ bẹ́ẹ̀ kò burú pé ká gbé ránṣẹ́ sí ìlú eléyìí tó súnmọ́ bíi tá a wà ń tálà ìní bá wà àtúnrí ń bẹ̀ títí tí ó fi délé kò sí wàhálà mi tó bá jẹ́ pé láti pìlẹ̀ ilé náà lẹ́yìn gbé ránṣẹ́ sí ẹ̀wù lẹ̀ dára yín láàmú pẹ̀ ń wá tí ó gbà lọ́dọ̀ yín ní UK à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ gbà. ẹ bẹ́ẹ̀ salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín. abdullahi láti èkó. láti èkó kí ni ìbéèrè yín. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ṣé èèyàn lè rí kí tí ẹ bá ti kí tara wíìtàn hmm. lẹ́yìn imam bí after ishai hmm. ṣé tó bá ti di omi lẹ́yìn ọ̀dẹ̀ ti kí wípé ṣé tó bá di omi èèyàn tí èèyàn rẹ̀ wá fìlì. ẹlẹ́kejì ni pé tí èèyàn bá ń bá òbí èèyàn fa nǹkan rúpin hmm. so ọ̀rọ̀ yẹn ó ti wá ń sáré pé wọ́n ti wá ti ẹ̀ṣẹ̀ nǹkan tí kò ṣe mọ́ lọ́rùn hmm. so kò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ hmm. so àrùn yẹn ọ̀nà onílé gbà fi jẹ́ kó yé wọn pé òun kọ́ lòun ṣe òun kọ́ báyẹn tí wọ́n má di pé wọ́n máa padà sọ pé kò sọ lọ́pẹ́ dáàmì ti gbọ́dọ̀ ṣe ẹ̀rù pẹ́ ló ṣe. so béèrè gbọ́dọ̀ sọ. alhamdulilayi ẹni tó bá ti ṣe sọlá tó tarawih tó a sì ṣe pẹ̀lú sọlá tó wọ́tẹ̀rù tọ́lọ̀ tó ń ràn lọ tó jí lóru ó tún wáá fẹ́ ṣe àwọn náfìlà ni ó lè ṣe ṣùgbọ́n kò gbọdọ̀ parí rẹ̀ pẹ̀lú wítìrìmà yóò kàn máa ṣe rákà méjì yóò máa sálámà rákà méjì yóò sálámà rákà méjì yóò sálámà tó bá ṣèwọ̀n bá ń tó fẹ́ ṣe tán ó ti tó bá nù kọ́ lọ jẹ sàárì rẹ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ó ní la witrani fi layla àwọ̀rọ̀ ṣe wítìrì méjì lóru ẹ̀yọ̀ kan ṣùgbọ́n salatul layli matna matna sọláàtì tá à ń ṣe lóru a máa ṣe rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà ẹ sáàmà ti tún sọláàtì wítìrì ṣe. wọ́n nígbà mi máa ń jọ ń ṣe fàǹfà kan pẹ̀lú àwọn òbí àwọn hmm. tí ó sì jẹ́ pé tóbi bá ń sọ̀rọ̀ àyè sọ̀rọ̀ gbó wọn lẹ́nu. ó ti wá di pé wọ́n fi wọ́n lọ́rọ̀ mọ́yàn lẹ́sẹ̀ pé yẹn ṣe ní tí ò ṣe. sòbó lèèyàn tó wá sí i pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà lẹ́sìn bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àtẹ̀kọ́ náà lẹ́sìn máa bá wọn sọ̀rọ̀ tẹ́sí yànnàná pé ntọ́n lẹ́sìn ẹ̀sìn ntọ́n lẹ́sìn ẹ̀sìn ṣùgbọ́n kí wá sí pé gbé wọn lẹ́nu sọ bẹ́ẹ̀ jàgbé má wọn láti fi hàn wọn pé this is nonsense what you are saying is not truth torí pé wọ́n ti kàwé wọ́n lẹ̀ sẹ́tẹ̀ yẹn ti kàwé túmọ̀ sí pé yàn gbani àìmọ ẹyẹ tó kàwé tó gọ̀ torí pé ìtumọ̀ àwé báyà ẹlòmíì fínnífínní lásán lọ́gbọ́ kò fi lẹ́kọ̀ọ́ kankan hmm. so ẹ̀sìn Islam kọ́ wa ọlọ́run ní wala taqul lahuma uff wala tanharhuma wa qul lahuma qawlan karima ọlọ́run náà tiẹ̀ gbọ́dọ̀ sọ fúnbi rẹ pé káì káì àwọn olùmọ́ni ló kéré jù nínú téèyàn máa fi fi hàn yàn pé ọ̀rọ̀ rẹ sú mi ẹ̀yìn sì máa ń tẹnumọ́ ọ̀rọ̀ kẹ́ ń tẹnumọ́ káì àbíkọ́ máa sọ fáwọn èkejì rẹ pé bàbá tún dé Mm-hmm. bàbá tún dé wọn máa tẹnu mọ́rọ̀ kan níbi kíní kan a ah, mm-hmm. Allah ọgbà gbígbà tí wọn wà kékeré ebi suwiti lásán náà fẹ́ kí bàbá ọ̀rà fún ọ ó wí ju gbàgbà lọ bàbá suwiti bàbá suwiti bàbá suwiti bàbá tẹkùntẹkùn hmm. subhanallah bàbá rẹ wá di <laughs> ẹni tó wá fẹ́ wá máa tó wá ṣeré orí ìtàgé nìsí. Hmm. so òun tí ì gbọ́dọ̀ sọ pé káì hmm. ọlọ́run ní òun ti gbọ́dọ̀ jágbe mọ́ ọ̀rọ̀ alápọ̀nlé bá wọn sọ tọba ti tẹ̀ láwọn òfin yẹn àkókò ṣe ṣàlàyé pé ètí wọn wí pé mo ṣeun àbùmánì o èmi kọ́ mo ṣe o hmm. báyìí báyìí báyìí lòdòdó ọ̀rọ̀ rí. Hmm. ó sì sóbi torí tiẹ̀ náà dàrú báwọn bá ń sọ̀rọ̀ tẹ̀kọ́tẹ̀kọ́ wọ́n tẹ̀tí gbọ́rọ̀ rẹ̀ àwọn náà rí i pé òdodo ní sọ́ńbì hmm. eléyìí báyìí wọ́n parọ́ máa ní eléyìí báyìí òdodo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hello? Hello? Hello, Sálẹ́kùn. Wàhálà Sàlámù Rahmatullah, orúkọ yín. Káyọ̀ láti Burkina Faso. Kí ni orúkọ yín láti Burkina Faso? Sọ̀gbìn kìlọ̀ fọ̀ mi. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi ni pé ìjẹ́ wà ní ìlú tí wọ́n fẹ́ ọkọ̀ ní wà tó gbé fẹ́ omi jù ìyàwó méjì tí wọ́n wá fẹ̀yìn ìyálé àtìyàwó à ń gbẹ̀yìn bàbá yẹn kì í kí jẹ oúnjẹ ìyálé yìí lẹ́yìn oúnjẹ ìyàwó ìkí jẹ. ọ̀gbọ́n yìí. lẹ́yìn oúnjẹ ìyàwó nìkan kì í jẹ oúnjẹ ìyálé. kódà nǹkan ẹ̀sìn tí ìyálé bá gbé oúnjẹ lọ fún ọkọ yẹn kì í fi jẹ. Hmm. pé kí ni islam hmm. sọ lórí ẹ. ọ̀rẹ́. ẹ à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹ pé kí jẹ oúnjẹ yálé kì í káyàwó kì í káyàlé sí kódà pé kí yàrá ìyàwó yàrá naam asigbọ nílé asigbọ nílé. alhamdulilayi ní ẹni tó ní ìyàwó méjì hmm. tó sì jẹ́ pé jẹ oúnjẹ ìyálé oúnjẹ ìyàwó nìkan máa jẹ hmm. so láì tí ì sọ ń tọ́ tẹ̀lé hmm. ti yé ẹni tó bá ti jẹ oúnjẹ kò ní dé yàrá rẹ̀. tó sì dé yàrá èèyàn ó lè má sí lásọ wò fọdún mẹ́ta subhanallah sọ àwa mọ bó lẹ́yìn sí ma sọ̀rọ̀ kan lẹ́yìn ẹ̀yìn sì ń fẹjọ́ ọkọ̀ kan sùn. pé wọ yàrá ìyáálé yàrá ìyàwó ni mo abẹ́yìn lọ́kọ náà. àbẹ́yìn àbẹ́ ọkọ mi sí mi. àbẹ́yìn lọ́kọ náà. torí pé tí o bá jẹ́ pé èèyàn lọ́kọ náà téèyàn ṣe bẹ́ẹ̀ téèyàn fẹ́ mà. àbúrò máa béèrè. àbá jẹ́ pé màmá ni wọ́n á bẹ̀yìn kẹ́ báwọn béèrè tó bẹ́ẹ̀ ó àmọ́ pé kí ni ń lé àwọn èèyàn hmm. wá bá wọn ọmọ ẹ má máa tẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ nítorí wọn bá pè yín sí tí wọn bá kàn yín ẹ má máa dá sí. torí pé ń bẹ nínú pé ìsìláàmù èèyàn lẹ́wà mm. kéèyàn má máa tẹnu bọ̀ tí ó mm. kàn yín. النبي صلى الله عليه وسلم قال من حسن إسلام المرء تركه ما لا يعنيه ní tí ó bá kàn yín kéèyàn pati ń bẹnu pé ìsìláàmù èèyàn lẹ́wà. torí ẹ bóyá ká dáhùn lábẹ́ pé bóyá ọ̀rọ̀ yẹn kàn yín. Hmm. ilẹ̀ ń fi ń béèrè. ọkọ ọkùnrin tó bá ti ní ìyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ kó sàmà ju mẹ́rin lọ torí tó bá ju mẹ́rin lọ àbùkù lọ́kàn láyé àbùkù lọ́kàn lálùkè yàmà. Hmm, hmm. ẹni tó bá ti ní ìyàwó méjì mẹ́ta mẹ́rin ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó ṣe dọ́gba láàrin wọn nítorí pé báwo ló sì jẹ́ pọ̀ ń jẹunjẹ lọ́dọ̀ ẹnìkan tó ní jẹunjẹ lọ́dọ̀ ẹlòmíì kọ́ bá òun súnlé ẹnìkan súnlé ẹlòmíì kọ́ tọ̀ ẹnìkan ò fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹnìkan ò fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tó hmm. rò pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó bá fi fàyè sílẹ̀ ó sì lè rọ́nà jàjà bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run tó bá jùlọ la gbẹ̀ndà al-qiyāmah ọlọ́run ni alā yaẓunnu ulā'ika annahum mab'ūthūna li yawmin 'aẓīm yawma yaqūmu an-nāsu li rabbil 'ālamīn sẹ́yìn ọmọ dájú pé àgbẹ̀yìn dìde lẹ́yìn kù ni hmm. ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dìde wọn jọ ba gbogbo àgbà ńlá yé. àti sàlàyé wípé anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni ẹni yóò wọ ọba níyàwó méjì tó wá jẹ́ pé ó fi sọ́dọ̀ ẹnìkan jẹ ẹnìkan lọ. àwọn hmm. wà ń jẹ́ ọ̀gbìn dàlùkìyàmọ̀ wà áhàdù ṣàkóyè máa ẹ̀l jẹ́ pé ẹgbẹ́ rẹ̀ dagun sànù hmm. wa. so a rí i pé ìṣesí yẹn wọ́pọ̀ gan-an hmm. wọ́pọ̀ gan-an láwùjọ wa. nípa pé àwọn èèyàn bẹ̀rù ọlọ́run hmm. ìbẹ̀rù ọlọ́run gan kọ́ ló tì wọ́n débi à ń fẹ́ àwọn méjì hmm. ìbẹ̀rù ọlọ́run kọ́ ló tì wọ́n débi à ń kóbìnrin mẹ́ta mẹ́rin jọ ọ̀pọ̀lọpọ̀ à ń kàǹkó ni hmm. so ọ̀pọ̀lọpọ̀ wọn à sì mà wọn rò pé gbogbo níta bá ṣe àṣegbè ni wọn mọ̀ pàṣẹ pamọ́ lásán ni so ọ̀rọ̀ adijọ́ gbẹ̀ndà òkè yá ma gbogbo nǹkan tá a ṣe lọ́lọ́run fi hàn wá wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqihi ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله لا دعاني بقب يقتا إنا لا في ويسى إن تقبل يا يسى لا سوما لون تسيقي أوني لسما ويلو ويي kòní sọnù mọ lọwọ ọlọrun ọbọ ni wọn sílẹ mọrùn rẹ so ọlọrun kọ́ ọ máa wo gbogbo ohun tó gbélé ayé sí hmm. òní fi kankan òní fi pamọ́ hmm. nínú nǹkan tó gbélé ayé sí kò sí ní fífún funfun pé dúdú fún ọ hmm. kò ní fi dúdú pé funfun fún ọ Ọlọ́run ní máa kàwé rẹ o ìwọ náà ti tó láti ṣèṣirò fúnra rẹ lónìí. subhanallah téèyàn máa ronú ọjọ́ yẹn yóò bẹ̀rù ọlọ ẹni tẹ́ ìsàrò sísí nítorí pé kò lè mú yín Ọlọ́run tọ́jọ́ dá gbogbo wa ń kọ́ kí ni ilé ìṣe wọn àjọ lọ. torí délé lọ́jọ́ gbẹ̀ndà òkè yàmà ẹ̀yà tó ṣe òṣìmọ́ ẹni tá a bá ti ṣàbòsí fún ọlọ́run ẹlẹ́dàá yọ gbẹ̀san rẹ̀ fún ni lágbàpè hmm. ẹni tá a bá ti sàbò sísí yọ gbẹ̀san rẹ̀ ní lágbàpè tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmì náà. Ah, bí a ṣe ń wo àwọn ìpè lójú tó ń gan yìí ah, ẹ jẹ́ kí a tún máa bẹ́ẹ̀ kí a máa pe àwọn nọ́mbà síta o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ọ̀nà ní nọ́mbà tí olùjábí fún àwọn tí wọ́n ń gbé ní ọ̀nà tó jìn lérè nígbà tí nọ́mbà táwọn tó ń bẹ lágbègbè tó sì jẹ́ zero nine zero five five three five five five five eight. Ah, èyí tá a sọ̀rọ̀ àmì lọ́wọ́ lọ́wọ́ ayọ̀ ọjọ́ra wọn zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà àti olùjábìnà fún àwọn tí wọ́n bẹ ní tòsí lágbègbè wa ní ibi tí a wà yìí kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ má jà gbàgbé wípé tó bá tún di lọ́la òde ètò yìí yóò tún wáyé ní dèdè àsìkò yìí kan náà bákan náà lọ́jọ́ sátọ̀dé yóò tún wáyé ní dèdè àsìkò yìí kan náà lọ́jọ́ sannde yóò tún wáyé ní dèdè àsìkò yìí kan náà insha Allah because lọ́jọ́ tuesday àti wednesday yóò wá máa wáyé ní òtítọ́ <laughs> benjamin brown yóò máa wáyé ní ọjọ́ yóò máa wáyé ní dédé agogo mẹ́wàá àárọ̀ títí di aago mọ́kànlá àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún insha Allah bíkúrọ́tìlá ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kí a máa wo àwọn ìpè ọ̀hún lójú òpó báyìí. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà nù insha Allah. Ọ̀dà tí ó bá jẹ́ pé àwọn òkè ọ̀hún ẹ̀yà zero nine zero five one six four five four three eight hello. hello sir. orúkọ yín o. àṣìṣe àgbàdo aláti àgbáyìn. kí n béèrè yín. ẹ mo pe ẹ pé ẹ ti fẹ́ orí ọmọ pé. kí ni ìbéèrè yín pápá bàbá mo ti máa pé mo ti máa pé nọ́mbà yìí kì í lọ tó rẹ̀ náà mo yá mi tí àyè lé mi. ọ̀rà tí ẹ bá ti ṣetán tí ẹ fẹ́ béèrè béèrè ẹ béèrè béèrè ẹ mọ̀ pé orí afẹ́fẹ́ la wà ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó lòdì wọ̀n ni ẹ má bínú zero nine zero five one six four five four three eight hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. àgbọ̀nyin rárá o ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa. láti bò ó. láti kò yẹ. kí ni ìbéèrè yín. náà nígbà tó nípa sọláàtì yẹn láti. tí. Hmm. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ọ̀dà ojú Hello. Hello. Orúkọ yín o. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Orúkọ yín. Àpìlẹ̀rọ̀ mi bọ̀ láti Ìkòròdú. Láti Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé kí ló ní fún àwọn fẹ́ẹ̀sì wípé kí ẹ lọ́ba àjọ àmì ọ̀pẹ ilé ẹ̀ tí lọ́ba rẹ̀ ní àjòkú tó kéré pé àwọn kò fèrè ni wọ́n fẹ́ràn jù ẹ̀. lọ́sẹ̀ bí ẹ̀yà ìgbé kalẹ̀ síbẹ̀ tó kọ́ ọ́ máa ń ṣe ìnáwó tó yà á gbé bẹ̀. ìgbìmọ̀ ní àwọn kristian ìrọ̀lẹ́ tó yà ń gbé bẹ̀ ṣe kí ni advice yìí wọ́n ti wà fún ẹ̀yọ́ lẹ́sẹ̀jì. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹlẹ́sẹ̀jì ni pé àdéhùn sọ̀rọ̀ nípa pé kí àwọn ẹ̀kẹ́kẹ́ fún wa wọlé ní bẹ́ẹ̀dà pẹ̀lá tó ní rè táìmù omi táìmù omi wọ́n lè bọ́ pàpàdà ń ṣe ju ni pé táìmù omi táwọn ń ṣe kúrò táìmù omi àlùfẹ́rẹ́ àlùfẹ́rẹ́ táwọn ń ṣe kúrò. kí ni ìbéèrè yín ẹlẹ́kẹ̀ta? hello. hello. kí ni ìbéèrè yín ẹlẹ́kẹ̀ta ẹ tún béèrè. ẹlẹ́kẹ̀ta ni táìmù táwọn ń ṣe kúrò táìmù omi àlùfẹ́rẹ́ táwọn ń ṣe kúrò àlùfẹ́rẹ́ ń gbé à ń ṣe kúrò. tó ọ̀dà àti gbọ́yìn. alhamdulilayi agbèfọ́lọ́ tí n bá kọ́lé sáàrin ibi tó ṣe pé àwọn tó ṣe mùsùlùmí àwọn ni wọ́n yí kárẹ̀ hmm. ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀rọ̀ gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé yóò máa fi dáadáa àti ẹwà ìsìn Islam yóò máa ṣàfihàn rẹ̀ sẹ́ni tí kìí ṣe mùsùlùmí wọ́n lè bàa jẹ́ pé látara tẹ̀ wọ́n mọ Islam ọlọ́run lè ṣàánú ẹlòmíì kó tara rẹ̀ kó gba islam tí wọ́n bá tiẹ̀ wá gba islam rárá wọ́n gbàgbé pé ẹni tó bá ti mú létí ó ti dá alábàágbé rẹ̀ anábà muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu gbogbo ẹni tó bá gbọ́ lóńgbò àtọ́jọ́ kan kó máa ṣàpọ́nlé alábàágbé rẹ̀ kó máa ṣàpọ́nlé alábàágbé rẹ̀ alábàágbé wa nínú ọ̀rọ̀ rẹ̀ lórí wa òun náà ní pé ká má ṣàìdá sí ká gbọ́dọ̀ ṣàìdá sí torí pé ẹ̀sìn ọba àpawápọ̀ ìsìláàmù ọgbà kan ṣàìdá sí àwọn náà sì gbọ́dọ̀ ṣàìdá sí ọ wọn gbọ́dọ̀ ti torí pé ṣàìdá sùn kọ́ mọ́ wá ṣàìdá sí torí kò sẹ́ni tọ́jú ọmọ tẹ́nìkan jẹ́rù eléyìí pàtàkì púpọ̀. Hmm. wọ́n ní àwọn ọmọ kéékèèké tánàbí sallallahu alaihi wasallam ní tóun bá wọ̀ tó bá ti wọ̀ ká kó wọn lẹ̀ ká má ìgbà wọn láti tún wọn lẹ̀ náà tó bá ṣe sáà lẹ́yìn bíi wákàtí tó a lè tún wọn lẹ̀ nígbà náà torí pé nígbà tó ń wọ̀ lọ́wọ́ yẹn dédé àsìkò magrèmí àwọn ṣayatin wọn ń lọ wọn ń bọ̀ kọ́mọ wàá jẹ pé wọ́n wàá jẹ pé àwọn ọmọ wa lùgbàdì àti kọlù wọn àwọn náà kọlù àwọn ọmọ wa ìdènà tánà bisalòlá àṣàlàmì ẹ̀kọ́ mọ́lẹ̀ lẹ́yìn ká máa mọ́ ọmọ lọ sí mọ́ṣáláṣí ká lè bá àfẹ̀sìn kọ́ àmọ́ bíi ti ọmọ kékeré kọ́ ọmọ rọ́ńdó kọ́ tá a máa mú lọ sí sọ̀látùl magrib tó bá ti dàsìkò magrib àní hmm. mú lọ magrib àmọ́ alẹ́ mú lọ sí sọ̀látùl aisha. wọ́n nígbà wo la lè máa tẹ́wọ́ náà máa ń ṣàdúrà anábì sallallahu alaihi wa sallam ó sọ náà títí tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní inna rabbakum hayyun karim wa innahu la yastahyi an yarfa'a ilayhi abduhu ni. ọba ọlọ́rẹ̀ ojú àmọ́ tí ọlọ́run wípé kí ọkan nínú àwọn ẹrú kọ tẹ́wọ́ sùn kó fi béèrè kankan kó wá padà lófo hmm. ìyẹn ni pé ọlọ́run ọba kò ní gbà pé kẹ́nìkan tẹ́wọ́ béèrè kankan láì jẹ́ hmm. so eléyìí túmọ̀ sí pé nínú àwọn sábàbí tí máa jẹ́ kádùn ọgbà náà ní ká tẹ́wọ́ wa hmm. ká fi máa béèrè níta bá fẹ́ béèrè kan wà tó ṣe pé kọ́ lẹ̀ Hmm. òun náà ní bí ìgbà táwọn bá ń sọ kótóbà lọ́wọ́ ànábì ọ̀tẹ́wọ́ àwọn jama náà tẹ́wọ́ hmm. torí ràá náà gbọ́dọ̀ tẹ́wọ́ nítorí pé tó bá ń ṣàdúrà ní ọjọ́ jùmọ̀ lórí mẹ́mbà àgbọ̀dọ̀ tẹ́wọ́ ìmáàmù náà ò ní tẹ́wọ́ lé pàtàkì tábà wá tẹ́wọ̀ náà níbi tá à ń tẹ́ ṣàdúrà tábà ṣàdúrà wa tá à padà ni àní fi bọ́ ojú wa nítorí pé ẹ̀rí tó sọ pé ká fi bọ́jú kò rinlẹ̀ ẹ̀rí tó sọ pé ká máa fọwọ́ àdúrà bọ́jú kò rinlẹ̀ tó jáde kí ọba ti fẹsẹ̀ rinlẹ̀ a lè rí ẹ̀rí kan mú jáde ńbẹ̀ ju yìí pé a nílò lọ náà. ẹ̀lọ́. aleykum salaam wa rahmatulah orúkọ yín. fatima lọ fẹ́ ẹ̀ láti tètè kí ni ìbéèrè yín o. ẹ̀lọ́. kí ni ìbéèrè yín mo fẹ́ bèrè pé irú nífẹ̀ẹ́ wọn ṣe operation fún ìlú ìdùnkà kò lè gbàwé ìdùnkà ìgbà tó wá di ilé ìgbà gbàwé hmm. kò sì gbà bí márùn-ún ní tó wá rẹ̀ tó gbé lọ sọ́kítà kò lè gbàwé ní ọdún ẹ̀ láti ẹ̀sìn ní bẹ́ẹ̀ níṣẹ́ tó wá ń gbà báyìí wípé rẹ̀ náà ń bí ojú ọpẹ́ fún ìlú ìdùn ìṣètò wọn fẹ́ bèrè gbogbo kò sí nǹkan kan tó ṣe ju pé wọn máa tẹ̀lé àwọn ọjọ́ yẹn lọ yóò hmm. máa tẹ̀lé wọn jọ yóò fi máa yọ nǹkan jọ eléyìí tó ṣe pé òun ò fi ṣoṣo yá yóò wá san padà nínú ìgbésí ayé rẹ̀ téèyàn bá wá di pé yẹn kú pẹ̀lú gbèsè àwọn kan nínú àwọn àṣùyàmù yìí lọ́rùn hmm. tẹ́ pé àárẹ̀ yìí náà ni ò jẹ́ kí èèyàn lè gbà hmm. ṣùgbọ́n kì í sáré tí èèyàn ti gbádùn èèyàn ti gbádùn ọkàn kókó ju egbò ọ̀sán torí irú eléyìí nǹkan ni wọ́n máa ń torí rẹ̀ fún aláìní lóúnjẹ hmm. so ẹ máa dá àwọn ọjọ́ yẹn jọ ẹ padà san padà nù gbèsè ayé yín hmm. tẹ bá wà lórí sísan rẹ̀ tó fi pé ikú dé fi san yókù yóò forí jìn nítorí pé títí tá a fi kú náà kò rọrùn fún yín láti ṣe aláforíjì náà lọ. hello hello ó kọ yín o ó kọ yín o. aleykum salaam wa rahmatulah orúkọ yín. hello. wa salaam wa rahmatulah orúkọ yín o. Súpúrọ̀ ní sọ̀rọ̀ láti stadium Ìgbìmọ̀ṣọ́. À ń gbọ́ yín. Ṣé dandan ni téèyàn bá jẹ́ aṣáámú kéèyàn ti padà? Ọ̀dà. Alhamdulilayi, sọ̀láàtì láyé, sọ̀láàtì tá a máa ń ṣe lóru, téèyàn bá rántí ṣe lóru, àbọ̀rún gbìyàn lọ, ìyẹn lè san padà lọ́sàn-án, ìyẹn lè san padà lọ́sàn-án kì í ṣe dandan, hmm. àmọ́ kéèyàn san padà ló dáa tó bá jẹ́ pé ìyẹn máa ń ṣe pẹ̀lú wítìrì tó fi já sí rákà mọ́kànlá lèèyàn máa ń ṣe lóru ọ̀kan kùn ló bá di lọ́sàn yóò di méjìlá torí pé a kì í ṣe wítìrì lọ́sàn. ẹni jẹ́ pé òǹkà tí máa ń ṣe ó kéré síbà òun náà fi rákà kan kùn tó bá pé máa parí rẹ̀ pẹ̀lú wítìrì torí wọn kì í ṣe wítìrì lọ́sàn náà lábẹ́ ìbéèrè ẹni tí ó ṣe ìbéèrè téèyàn bá jẹ téèyàn bá téèyàn bá tún tàwọn wí ṣé èèyàn lè san gbèsè rẹ̀ padà. náà ní ta sọ náà ní ta ti sọ. tọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí abiy aláṣọwọn ọtá alákùbá san wọn ní ẹ̀sùn lórí láyé bí àti ní ọ̀la alẹ́ ìyá àmọ́ bákan náà ẹ jẹ́ kí a mọ̀ fi tóra wa létí pé ẹlẹ́nu gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí sheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n ń ṣe lásìkò rọmọdán yìí láti aago márùn-ún ìrọ̀lẹ́ tí ẹ bá ti lọ sórí ìtàkùn àgbáyé ayélujára bí ajere ẹ máa wo bí ìdánilẹ́kọ̀ọ́ náà bó ṣe ń lọ ẹ sá ti lọ sí conference call tí ẹ bá ti débẹ̀ ẹ wà á wù wá sí orí àwọn òǹkà tí a fẹ́ kà yìí mislr.com slash dr s h a r e w f conference call lẹ́lọ ẹ wá dot com slash D S H A W F. inshallah bí kò tilẹ̀ ẹ máa rí ìdánilẹ́kọ̀ọ́ náà wò lónìí kétékété ọjọ́ ọ̀la òde náà ni a tún máa pàdé lórí ètò tí a pè ní àlefik fìdíìnì ọgbọ́n pàtàkì lọ́wọ́ abu zainab bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ naam nurudin afa nurudin jazakumullahu khairan jaza ọlọ́dúnrún bello òun náà ní orúkọ ti tèmi ọlọ́ọ̀dẹ náà ní kí ẹ tún jẹ́ pàdé lórí ètò yìí ní dèdè àsìkò yìí bákan náà insha allah bikuratillah títí ọláòde tí a wà máa pàdé òun náà ni mò ń kí wa ní títí tí ó ṣàlùbáríkà jùlọ pé salamu alaykum wa rahmatulahi wa barakatu.